ṣe ìfọ́ الله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين ọpẹ́ ìfún ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ọlọ́ọ̀bá tí a lọ pẹ́ fún huwa alladhi manna alayna bil islam òun ni ọba tí ó fi islam kẹwàá tó ṣe wá ní mùsùlùmí abẹ́lọ́wọ́n ọba àlékí ọlá àìrí jẹ́ mùsùlùmí mọ́ kí ọlọ́run bá kójọ kó bá mi fi àdánwò fún ẹnìkan kan wa ọlọ́run tó ti ṣe wá ní mùsùlùmí báyìí kó jẹ́ kí a kú sí ojú ọ̀nà islam kọ́lọ̀ ọba kó ṣe àlọ́ ẹnìkan kan wa gẹ́gẹ́ bí ètò wa àtẹ̀sí ìránnilétí nípa Al-Qur'an Al-Karim wàdákìr fa inna dhikra tanfa'u gẹ́gẹ́ bọ́lá ọba ti pa wá láṣẹ tí ó sọ fún ànábì Muhammad sallallahu alaihi wa sallam pé kí ànábì sallallahu alaihi wa sallam máa ṣe ìrántí fàyínà zikirọ nàǹfà àlùmí ní torí pé ìrántí a máa ṣe àwọn onígbàgbọ́ òdodo ní àǹfààní kọ́lọ́ ọba kó jẹ́ kébé ìṣèwá ní àǹfààní pàápàá jùlọ nínú àjáde máa yorùbá kàwé ní àzíkìrú àìlèlè kìyàmà nínú tí ó dáa jùlọ tó lọ́lá jùlọ tí èèyàn máa fi rọra ẹni létí tó sì máa ń ṣàǹfààní lọ́pọ̀lọpọ̀ òun náà ni àwọn nǹkan tó bá ní ṣe pẹ̀lú àlèkìyàmà la ó kò sí òmìnira òmìnira ọlọ́run ní mo búra pẹ̀lú àlùkìyàmà wà ní ọkọ̀ tí mo lè náfi làwọn àmà ẹ̀mí tó jẹ́ pé tó bá ń ṣe á máa mọ̀ tó bá ń ṣe dáadáa máa mọ̀ mú tó fi búra àyáṣàbò ní ìsáàlù alàlàdìmáà ìbọ̀ọ̀mẹ̀ ọlọ́wọ́ bá lè fi ọlá nílá ó kó sínú bí yọ́ mẹ́lù kìyàmá wà náà ó kó sínú bí lọ́sí làwàmà àyáṣàbò ní ìsáàlù alàlàdìmáà ìbọ̀ọ̀mẹ̀ ọmọ ẹ̀dí ènìyàn ó rò wípé ọlọ́wọ́ bá Allah kò ní padà sí òun dìde tí a wá kó jọ egungun ẹ̀ tó ti ju yẹ gẹ́gẹ́ bí ta sọ fún wa kọ́bẹ̀ ní ìyá máa pé àyíká mílíọ̀nù wa kú náà sọ̀rọ̀ ọ̀bà wà ìgbọ́ ọ̀bẹ̀ ọlọ́run sọ àyà ìsàn ìyá olùpá ọlọ́run àlá àlùsáwìyà bànáàna àwọn ọlọ́wọ́ bá lágbára àlùsáwìyà bànáàna kí ni tó ń jẹ́ bànáàna òun náà ní ìka yìí albanan òun tó ń jẹ́ ìka yìí yẹn tí ẹ bá wo fingerprint wa yìí títí mi ò papọ̀ mọ́ tiẹ̀ tiẹ̀ náà papọ̀ mọ́ tèmi ìdájúmi àhùdùn mi nàná àhàzàlbanan láyùtáwì láyàtẹ́wì. لشخص لشخص آخر للتمييز بين الناس لذلك الناس الآن يعملون هذا للتسوية أو لتفرق بين الأشخاص kọ́bà lè ṣòpínyà láàrin àwọn èèyàn lè ní kí lọ máa ń lò wọ́n ní ká ṣe tọ̀pín àbílẹ̀ ẹ̀kọ́ ni torí pé tọ̀pín ìdèyàn kan kò papọ̀ mọ́tẹ́lò míì ọlọ́run bá ní bala kọ́ọ̀dì nínú àlá àlùsáwíyá banana ọlọ́run ní kọ́mẹ̀dé ìlọ́lọ́mọ̀ pé àwọn ọlọ́run ọba kọ̀ọ̀dìrí alágbára àlá ànùsáwíyá banana láti kó ọwọ́ ẹ̀yìn àkójọ tọmọ ẹ̀dẹ́ èèyàn kankan tí ò ní dàrú bala kọ̀ọ̀dìrí àlá ànùsáwíyá banana بل يريد الإنسان ليفجر أمامه يسأل أيان يوم ọjọ́ wo gan ni àlùkìyàmọ̀ fẹ́ dé àmọ́ yàtàtà àlùú àkàdà anọ́sù yàtàtà àlùú almuminun yàtàtà àlùú lè ìbáàtì lè ìmáàn wà yẹ̀kìlì àwọn onígbàgbọ́ ni wọ́n máa bèèrè pa pé ìgbàlú làlùfíàmọ̀ gbàlú làlùfíàmọ̀ kí wọ́n bá lè máa pèsè kalẹ̀ fún kí wọ́n lè máa pèsè kalẹ̀ fún kí ìmọ̀ ni wọn kó bá lè máa ti kí ni kó máa gòkè nípa àlùkìyàmọ̀ وكذلك الكافر يسأل ويتساءل عن القيامة ليستهزئ به كفرين أما تكيني أما بيري نقبع القيامة قبع لتكيني قل في القيامة سيئي كفرين أما بيري وإن كنتم في غيب من البعث فإنا خلقناكم من تراب سورة الحج wa in kuntum fi raybi min al-ba'th ọlọ́wọ́ bá lé kí ọlá tàbádọ́lì Bismillahir Rahmanir Rahim Ya فإنا فإنا

kitab náà anyị ọba ọlá ó jẹ́ kó wa tí ẹ̀yọ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn bá ṣe yè méjì nílẹ̀lbà nípa pọ́nà ọba gbé ní lédè fàyín àwọn náà ọba ládarí náà lẹ́yìn náà a ṣe ayé omi tó ń jáde lára ọkùnrin àtòbìnrin kúlíkọ ádámù ní ìtura bàbá wa ádámù ọlọ́run bá látara iyẹ̀pẹ̀ àwọn ọmọ ádámù wa látara omi pam tòun àmì lẹ́yìn ìgbà tá a wà ní pam yìí for forty days ọlọ́run sọ wá di ثم بمضغة مخلقة وغير مخلقة ọlọ́run wá sọ wá di bá ẹran eléyìí tó wà fọ́ọ̀mù àti tí ó wà fọ́ọ̀mù lèmi bá yìí nà lápò kọ́nà fún yín. mo fi ṣá ìlà ọlọ́run ẹ wá bẹ nínú ikùn ìyá yín fún àsìkò tó máa lọ kọ̀ríjòkó bíkìlà lẹ́yìn náà tẹ́ ti wà nínú ètò yáyé yìí àwa yọyín jáde látara ètò yáyé wá di ọmọ kékeré ọlọ́run ní tó máa lè tẹ́rí lóhùn àjọṣàkó láti kékeré yẹn wá padà dàgbà wà ní kò má ìjà wá fà ó ń ẹ̀ńtọ́nà ọba máa ní kó kú kékeré ẹlòmíà dàgbà díẹ̀. ومنكم من يرد إلى أرذل العمر ó sì wá ní iye tọ́lọ ọba ní kó dàgbà dé lẹ́kùn wípé àwa di ẹni arúgbálẹ̀ lọ́mọ ipò tó yẹ pẹ́rẹ́ béèyàn bá dàgbà dé lẹ́kùn kan kò ní lè dá nǹkan ṣe mọ́ ọmọ kékeré ni wọ́n di nápì fún béèyàn bá dàgbà dé lẹ́kùn kan wọ́n máa di nápì fún àgbàlagbà àgbàlagbà náà ní sáìsì èèyàn lè dàgbàdé lẹ́kù wípé kò ní lè dáyàgbẹ́ bọ́mọdé ò sí lè kọ̀ntró ìgbẹ́ yẹn bẹ́ẹ̀ náà lòun náà ní lè kọ̀ntró gbẹ́ a máa yàgbẹ́ sára a máa tọ̀ sára kí wàhálà má bàa pọ́nú lé wọn wá máa dé náfìn fún òun náà máa lo pampas àgbàlagbà ìyá tó ti wọ wọn rẹ́là twenty ó ti wọ hundred years wọn wá máa dé náfìn fún ìgbà míì wọn máa ní láti sa ẹlòmíì tó rùn kó má bàa máa rùn ó ti dàgbà dé lẹ́kùn yẹn tó bá wà nínú ilé tí ò ní oòrùn àrè a máa ṣomi àwa máa rùn kí ló ilé má bàa wá ṣẹlẹ̀ wọ́n wá máa gbé sóòrùn láti máa fa sóòrùn bó bá fẹ́ jẹ tó fẹ́ mu wá máa bá fọwọ́ gbé sẹ́nu ni bó bá fẹ́ jẹ nǹkan wá ní láti kọ́kọ́ bá fẹ́ nu rún nígbà tó bá ti bá fẹ́ nu rún wọ́n á tẹ̀ fi sóòrùn náà lẹ́nu yọ̀mọ́ ipò àgbàlagbà nìyẹn o lìkẹ́yìn náà yá àlàbà mi bá ẹni ẹni lè ṣe ìhà tẹ́lu ní adélẹ́kùn pé gbogbo tó ti mọ̀ tẹ́lẹ̀ àgbàdo gbogbo ẹ̀ pátápátá èèyàn máa ń dàgbà dé lẹ́kùn pé gbogbo nǹkan tó ti máa gbàgbé ẹ̀ kò ní mọ̀ one two mọ́ kò ní mọ̀ abc mọ́ kódà tẹ́ bá béèrè pé ìyá wa kí lorúkọ yín kò ní mọ̀ tó jẹ́ bẹ́ẹ̀ tó bá sọ nǹkan kan sì tẹ́ bá bí ní after few minutes àmọ́ àdàkọ́ọ̀là bàdàkọ́ọ̀lì láyà àdámọ̀ wò هذه مرحلة من الحياة بيت قولوا لي أيمي لكي لا يعلم من بعد علم شيئا ọmọ ẹ̀dẹ́ yìí onímọ̀ kọ́kọ́ mọ́ ọlọ́run ní àpèjúwe ọmọ ẹ̀dẹ́ ènìyàn nígbà tó bá ti dé ipò pé kò mọ nǹkan kan mọ́ yìí ipò pé ọmọ ẹ̀dẹ́ yìí ò jẹ́ nǹkan kan nígbà tó kékeré tí ò jẹ́ nǹkan tó wàtàrọ̀ àrùkọ̀ ha rídàjà wà á rí ilẹ̀ tó gbẹ fàyídà àǹzánà àìlẹ́yìn àìmá tí ọlọ́run bá bá wá sọ omi òjò kalẹ̀ èyí náà rí sáwọn àsìkò kan wà gbogbo ilẹ̀ máa gbẹ gbogbo nǹkan tá a sínú ilé gbogbo ẹ̀ pátápátá ó máa di nǹkan tó gbẹ tí ò ní séwé lórí ẹ̀ mọ́ fàyídà àǹzánà àìlẹ́yìn àìmá tí ọmọ bàbá ti wá ní kí omi òjò kó sọ̀kalẹ̀ lọ lórí ìdáàzà ẹ̀wà wà Robert awa tó ń dàgbà wà ambatan awa máa wù a mẹ́kún lè gbogbo nǹkan ń jẹ́ máa wù lárẹ̀ jọmọ́ gẹ́gẹ́ báyìí náà ni àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn gẹ́gẹ́ bẹ́ẹ̀ wàkúntùm amúwádàn bóò lè gbé ti kìfè ní tọ́lọ́ tẹ́ nígbà pé ọlọ́wọ́ bá lè kí ọlá wà á nà lọ àyàbà àṣùmọ̀ fi kòwò pé gbogbo kan tó wà ní sàárè bá pátápátá ọlọ́wọ́ bá máa gbé gbogbo wọn dìde kí ló dé tẹ́ nígbà ké ìbàtà kúrú náà bí láà wàkúntùm amúwádàn ṣèbó kúlẹ̀ yín náà tẹ́lẹ̀ fa àyàkùn ọlọ́wọ́ á sọ ní dálayé tó mọ yorí ìtòkù lẹ́yìn ìgbà tẹ́ tó máa yọ sí ìkò ọ̀nà àti wá gbé yín dìde tó máa yọ lẹ́yìn ìṣòro jàrú lẹ́yìn náà wá padà sọ́dọ̀ ọlọ́run ọba. alìmánu bíi bá a ti bá àyà lọ́wọ́ a ní ìgbàgbọ́ nípa ìgbéǹde lẹ́yìn ikú tí a bá ti kú ìṣẹ̀mí tó wà òdáka hayatun ba'da al-mawt hayatun barzakhiyatun barzakhiya ìṣẹ̀lú tá a máa ṣe lẹ́yìn ilé ayé ó pọ̀ nínú ẹ̀mí hayatun barzakhiya ẹ̀mí tá a máa ṣe agbègbè méjì ilé ayé alhayatu bayna hadhihi dunya alfaniya wal akhirati albaqiya hiya hayatun fil barzakh hayatun fil qabr wa dhalika ba'da al-maut ìṣẹ̀lẹ̀ àdúnìyà mọ́rọ́hì alhayatu mọ́rọ́hì ìṣẹ̀lẹ̀ wa péjìsì ni péjìsì ni ìṣẹ̀lẹ̀ wa lé ayé àwọn ọ̀gbà kan wà ọ̀nà ọba ní àjà alàlẹ́sàn ìlú nínú dáhàrí làmìyàkùn ṣé àmàlùkù rọ̀ ọlọ́run ní àsìkò kan ti lam yakun shay'an mazkura mọ̀kúta shay'an a ó dámọ̀ kọ́kọ́ tó lè sọrúkọ ẹ̀ tó bá sọ pé abdulsalam kò jẹ́ tó mọ tó ń kò jẹ́ tó mọ tó ọdún mọ́kànlá sẹ́yìn sísìn àwọn òbí mọ̀gbọ́n tó lánàdìrì huwa mohan lánàdìrì hátà hárìsà hádà lánàdìrì kọ́bùnà sàlámù لا نعرف أن سيكون هناك ولد سنسميه بحارث لا نعرفه هكذا يا هذا عبد الوارث قبل خمس عشر سنة لا يعرف أبوك أن هناك ولد سيسمى بماذا؟ بعبد الوارث لا يعرفه لم يكن شيئا مذكورا àsìkò kan ti wà kò jẹ́ àmọ́ pé èèyàn kan máa jẹ́ mohan àti ẹ̀mẹ́tò kan máa jẹ́ hapton àbí ẹ̀kọ́ wọ́n ti ẹ̀mẹ́tò kan máa jẹ́ mèlú náà débi pátí wá láàbúrò tó jẹ́ tìlọ́jà àsìkò kan sí ìgbà táwà ìbóyá bí kan two years ago wọ́n ti ẹ̀mẹ́fọ́ ọmọ kan máa jẹ́ àbúdá nílé àwọn grandpa kan ti ẹ̀mọ́ ìgbà kan nìyẹn. iná kọlákọ́ná lè rí sáà náà mi lọ́tọ̀ bá ti nà ń نبتليه فجعلناه سميعا بصيرا عبد المحسن تعال ìwọ́nà ما bọ̀ bí ó yá sudan síbẹ̀ yẹn sudan àmọ́ tó ń jẹ́ bẹ́ẹ̀ o tó ń jọ bẹ̀ dé èèyàn nìyẹn làmìyá kò ṣe àti wà mẹ́rin àti ìyá nígbìyànjú wáyé ẹ̀kọ́ báyìí àti ìjọba ẹ̀dẹ́ ènìyàn àti rẹ̀ tó ń jẹ́ siraj àbí ẹ̀kọ́ ni àrí abdulrahman àrí àṣẹ àṣẹ́yìn almufawtom abdullah àrí làmìyàkó sí àmì kọ́mìn wàlán huwa abdullah wà mẹ́rin sanafún báyà kọ́lé láìpẹ́ láì jìnà kí la máa jù àmúwáàd ghayra àhíyá a máa di òkú ìdàmọ́ta ní sáà láyé kàrùbí mìlì ànáàtú yaqulun ayna al-mawta عندما أرادوا دفنه ماذا يقولون أين الموتى لا يقولون أين الصراط لا هذا الاسم سيسقط عنك بعد موتك nígbà tó bá ti kú orúkọ yẹn máa jábọ́ orúkọ yẹn máa sálọ dànù nígbò bá ti kú kò sí ló jẹ́ sírọ́ọ̀dì àárín àfáà sírọ́ọ̀dì ẹgbàgbé pẹ̀. kí ló máa sọ wá ní òkúdà kí ló máa sọ òkúdà òkú ni wọ́n wá wọ́n fẹ́ gbé òkú ọbẹ̀ lọ wẹ̀ ọfẹ́ wẹ̀ wọ́n bá wẹ̀ fún lọ́gẹ́ lọ́wẹ́ bí wọ́n fẹ́ lọ sí sínú yẹ̀pẹ̀ bí mo ṣe ń sọ̀rọ̀ sí lọ́ba lọ́ fẹ́ gbé mi sí wọ́n fẹ́ jù mí sínú yẹ̀pẹ̀ báwo lẹ ti máa fi kí ni máa dùn ó yẹ lọ ju sínú yẹpẹ jáde kó lè fi wá tán wàá lẹ̀ ju pọ̀ sínú yìí máa dùn ṣùgbọ́n tẹ bá gbọ́ tí mo ṣe báyìí tí mo dákẹ́ kẹ pè mí tí mo dáhùn mọ́ tí mo lajúlẹ̀ báyìí tẹ ṣe báyìí tẹ rí pé ìrí kankan mọ́ tẹ gbọ́wọ́ sí ibi mú mi ẹni tó mi sí ìgbìmọ̀ kí lè máa sọ ẹ́ ẹ̀ sọ pé iná ìlà rí wà ìnà ilé ìrọ̀jẹ̀ kọ́ni mọ́tà ní sáà àbí kàkàdárì lẹ́yìn náà mọ́tà tàfàlù kí lè máa ṣe lẹ́yìn yẹn ẹ́ ẹ máa wẹ̀ fún mi àbí bẹ́ẹ̀ kọ́ ni ṣé wẹ̀ fún mi lánàá ẹ́ kọ́nu yẹn fi lónà ni ìgbà mi tu. الآن قالوا فيصلونني وكنت أسأل هل قتلتموني أم اليوم هل قتلتموني ولماذا أنتم تقتلونني لأنني قد مت وهكذا الحياة وحتى أنتم لو مات أحد منكم نغسله ونغسله ونغسله كذلك وهكذا الحياة bí ilé ayé ṣe rí nìyẹn tí ọkọ bá kú ìyàwó lè sunkún sunkún sunkún tí ó lè sọ pé kọ́ gbé sórí bẹ́ẹ̀dì káwọn jọ máa sùn kò ní sọ bẹ́ẹ̀ tọ́mọ bá kú tí bàbá ẹ̀ máa sọ pé àwọn ọmọ mi ayẹ máa ń ṣe o ẹ jẹ́ kájọ máa tẹ̀lé ni o tí ó pọ́sibù tí bàbá bá kú tọ́mọ máa sọ pé àdáde ah, mi i love my dad please don't bury my dad i will am going to bury your dad can you then say if you want to bury my dad please bury me alongside with my dad I want to always be with my dad. Can you do that? It is not possible. ولدت وحدك You were born on your own, lonely. وستدفن وحدك You will buried alone. إلا إذا مات الجماعة Except táwọn èèyàn tó kú tó pọ̀ bá kú lẹ́ẹ̀kan náà, a lè sọ pé ká ṣe wọ́n síbi kan náà ṣùgbọ́n ní kálukú wọ́n máa ti wá lọ́tọ̀ọ̀tọ̀ níjọ wọn. wàhásàdá huwa alhayat lọ́sàmùbọ́ hasàdá kọ́lọ̀ kó fẹsẹ̀ wá rinlẹ̀. bí ayé ṣe rí nìyẹn jọ mọ́ bí ìyọba ti kú ikú ju ẹ̀sì jáde yóò ti lọ ẹni tó ń dáwọ̀ ẹ̀fún rẹ̀ tẹ́lẹ̀ adẹ́ńtà wọ̀ ẹ̀fún àá lọ sílé kí ló máa wá jẹ́kù إذا مات ابن آدم يتبع الميت ثلاثة أهله وماله وعمله النبي صلى الله عليه وسلم ó ní tá a bá ti kú nǹkan mẹ́ta ló máa tẹ̀lé wa lọ sí ibi tó fẹ́ fi wá sí àlóhù àwọn fámìlì wa wà mọ̀lóhù àwọn pírọ́fàtì wa wà àmọ̀lóhù àti tẹ́ta gbélé ayé ṣe yẹ́rìndínlọ́ọ̀ ìsìnàn wà yàbọ̀kọ̀ máa àhùwáhìn nǹkan méjì máa padà sílé ẹyọ kan ló máa pẹ̀lú wa yẹ́rù ti hàn àlóhùn wa máa lóhùn owó wa ta nílé ayé á padà sílé àwọn fámìlì wa máa padà sílé wàyà bùkọ̀ máa àrùn àmàlò ó tó máa ṣẹ́kù pẹ̀lú wa ní kíni iṣẹ́ ọwọ́ wa ìwọ́n tó ń ṣe dáadáa akfir ya lọ sí aburúkú o ya lọ sí aburúkú o tó bá ẹ̀tú alàmọ̀míta àlẹ́ wọ́n bí ẹ̀dìdé lórí tó bá kúlé lórí ni o ìgbàmíta mòmínàn tó bá ẹ̀tú mòmínàn ma ẹlmúmínì tó bá kúlé tó gbọ́ gbọ́ wọ́n máa bí ẹ̀dìdé pẹ̀láwọn onígbàgbọ́ òdodo wàlàó mọ́ta ní ìsàn ma ẹlkùfàr àwọn mọ́ta káfìrán sàyúbà ẹ̀tú káfìrán mọ àlùkàfìrí bẹ́ẹ̀ yọkọ́ bá wá kú lẹ́tún ṣe kèfèrí sọ́nà ọ máa gbé dìde ní kèfèrí láàrin àwọn kèfèrí wà láti àmójú náà ńlá wà á tó mùsùlùmí ọlọ́ọ̀lẹ̀ gbọdọ̀ wọ àyàfi kẹjẹ mùsùlùmí o wà á nà sa àdá àti ìyàtọ̀ láàrọ̀ ìwà fi hà àlùkìyàmọ̀ yẹn kò sí èméjì mẹ́ o kọ́lọ́ jẹ́ kí àlùkìyàmọ̀ dé bá wa dáadáa o kọ́lọ́ jẹ́ ká pàdé ẹ̀ pẹ̀lú

tàbí máa tẹ̀lé lórí ẹ̀ wà ní ìbálẹ̀ àwùsádà ó sì fi àwọn òkè fún wa ní ohun tí ó máa fi mú ilẹ̀ dúró àǹtàmí dàbí kò kí ilẹ̀ kó má bàa máa mìmọ́ wa lẹ́fẹ̀ẹ́ ọlọ́run ọba àlejò ọlá ti ṣe fún wa o wà mí ní àníyí àlẹ́yìnà jàǹlánà àzùwájá ọlọ́run ṣe wá ní píẹ̀ ó ṣe wá ní ọkùnrin àtobìnrin ó ṣe wá ní ọkùnrin àtobìnrin ilé ìjẹ́nu oore tí ọlọ́run bá ti fún wa. Ejile. nínú orí tọ́lọ̀ bá ti fún wa nìyẹn bó ṣe wá ní akọ ó ṣe wá lábo ká lè máa bí sí ká lè máa rẹ̀ sí ká lè máa pọ̀ sí ànábìwá Muhammad sallallahu alaihi wasallam ó ní fa inni ukasiru bikum al-umam yawma al-qiyamah tazawwaju al-walud al ni ẹ yàwó tẹ bá fẹ́ fẹ́ yàwó ẹ obìnrin tẹ nífẹ̀ẹ́ sí ẹ sì fẹ́ obìnrin tá máa bímọ. fàyínì ukáàsìrù bíkùn ọmọ yàwó máa fi yàmà mo fẹ́ fi ní sèyí ọkọ̀ lọ́jọ́ gbèmí àlìkìyàmọ̀ káwọn lẹ́yìn mi máa lè pọ̀ dáadáa èyí ìjẹun bí ń gbà lérò jọmọ́ ẹ jẹ́ káwa náà gbìyànjú ká máa bímọ ká ká ká sì bímọ dáadáa ká bímọ tó pọ ọlọ́ọ̀bá fẹ́ ilé ìfún wa ọmọ táwa fẹ́ bí ní tọ́ wọn òun tọ́nà ọba fẹ́ nìyẹn kò wà kullukum mas'ulun 'an ra'iyyatihi àjẹrán jẹ ní gbogbo yín wọ́n á sì bí yín nípa ẹran tó kó sí yín lábẹ́ àwọn ọmọ tó bá bí o gbọ́dọ̀ tọ́jú wọn o gbọ́dọ̀ kọ́ wọn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn kò sì kọ́ wọn lẹ́kọ̀ọ́ ilé ayé kò jẹ́ kí ilé ayé dáa fún wọn kọ́ọ̀rùn náà sì kó sọ wọn eléyìí jẹ́nu tí a ṣe pàtàkì tó ṣe pàtàkì tẹ́lẹ̀ bí yàtú عليك بتربيتهم لأنك مسؤول أمام الله عن هؤلاء الأولاد الضعاف هم ضعفاء هم ضعفاء ọ̀lẹ ni wọ́n àwẹ̀ ń kó ẹ̀wọ́ ajé kọ́nà àbíbẹ̀ kọ́ ni a sì máa bèèrè ìbéèrè yẹn ẹni tó ń gbàwẹ̀ tó ń dé kọ́nà ṣáwẹ̀ ti já àbí kò sí ìjà àfọ àbúlá téèyàn ń gbàwẹ̀ tó wá ń gbé kan kí àwẹ̀ ti jẹ́ àbójìlá ẹ́ ó ti já sọ̀rọ̀ náà ó mọ̀ bárakàlá fíkì náà so ọlọ́run bá ní kí ọlá lórí tó ṣe fún wa ọlọ́run ni wàjẹ́ àìlànà ó lóun ṣe oorun fún wa ká lè máa fi àsìkò yẹn lè lè fi rọ́ọ̀há wà lọ́rùn fi léyìí afdọ̀lù kàmọ̀ sábàkọ́ mìnàdọ́rí mìnàdàhà oorun tá a bá sùn lálẹ́ ó dáa ju oorun tá a bá sùn ní òru lọ òru mùsùlùmí sì ni ó yẹ ká máa pín òru wa sí di mẹ́ta àá fi ẹyọ kan sùn àá fi kan bẹ̀ àá fi ṣe ìbáadà òru wa àá fi kan sùn àáfi kan ṣèbádà àáfi ẹyọkọ àáfi bí abùkátà ní tó bá kù ní òòrùn afẹ́ àtẹ́ǹdì sára lé afẹ́ àtẹ́ǹdì sọmọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ alimuslimu yókùnínú lèyìnláhù àwọn lèyìnlátàwò ìlà sàlátà jùsùkù ní ìbàdá ti rọ́bìhì nínú ìfìyàmì wà tìláwà wà jùsùkù mínú lè náà mi wà jùsùkù mínú للحياة مع غيره من الأزواج والأولاد والأقرباء والأصدقاء هكذا ينبغي أن نقسم أن نقسم الليالي ونسأل الله يبارك فينا ọlọ́wọ́ bá ṣe òru fún wa ní àǹfààní tí ọlọ́wọ́ bá ní jẹ ọlá tó fẹ́ kí gbogbo wa ká lè máa jẹ òun tọ́lọ́ bá torí ẹ̀ ṣe òru fún wa nìyẹn ó ní ká fi òru ká fi sinmi ohun tó máa máa ṣe òru fún nìyẹn adẹ̀sọ fún wa tí ó bá jẹ́ pé èèyàn ní mi ozi tí ọlọ́run máa lè fi ọlá fẹ́ òun ni pé wa yẹ ká fi sinmi ẹ wá ní òru àti ọ̀sán ọlọ́run máa ló ní ọlọ́run lórí ọlọ́run bá lérò gbà fún nínú oore wa ni ẹ jẹ́ ká gbọ́ fún lè fi kó قل أرأيتم إن جعل الله عليكم الليل إلى يوم القيامة من إله غير الله يأتيكم بضياء أفلا من إله غير àṣìṣàǹtì ọlọ́ọ̀bá àdékẹ́ ọláńsọ fún wa ká lè máa ronú sí àwọn ìbẹ̀rẹ̀ àti oore tó ṣe fún wa ọlọ́ọ̀ni kún àrọ̀ àìsùn ìrìnjà àyànfọ́ àìláìkùnmó ilẹ̀ ìlàgbà òmàdá ọlọ́ọ̀ni ẹ̀yìnlẹ̀ ronú ẹ̀yìnlẹ̀ wò mí bí ìjà àyànfọ́ àìláìkùnmó ilẹ̀ ìlàgbà òmàdá ìdá pé ojoojúmọ́ ayé a máa jẹ́ òru fọ́nà ọba ní ojoojúmọ́ ayé a máa jẹ́ òru ìláyàwó mẹ́rin kìyàmá títí di ọjọ́ pẹ̀lú alẹ́ kìyàmá mẹ́rin ìláyàwó lọ́wọ́ ìrùlọ lẹ́yìn ọlọ́wọ́ ọba àmà tàdẹni náà tó lè mú ìmọ́lẹ̀ wá fún yín tí ọlọ́wọ́ bá bá ní gbogbo ọjọ́ ayé máa jẹ́ kí gbogbo ọjọ́ ayé kó máa jẹ́ òkùnkùn kó má sí oòrùn bìlú ní sàmsì láhàyà alàlárùn tí ò bá sí oòrùn tó wá pẹ̀lú pé ilẹ̀ mọ́ kò sí bá ṣe fẹ́ sọ̀bá ìdúró nílé ayé torí tí a ní bùkátà sí photosynthesis àti bẹ́ẹ̀ kọ́ ni tó jẹ́ pé àrò òòrùn ló ti ń jáde tí ọlọ́run bá bá wá pinnu pé kí gbogbo ọjọ́ ayé máa jẹ́ òru mọ́ni ìlàhùn ọ̀yọ́ wọn ni àti okùn bìbì yá talẹ̀ tó fẹ́ mú ìmọ́lẹ̀ wá fún wa jọ̀mọ́ pàápàá jùlọ ẹ̀jẹ̀ wo ni ti wá nàìjíríà tí ò sí náà tí gbogbo ọjọ́ ayé wá jẹ́ òru bóòdájú fẹ́ kó bóòdájú fẹ́ sẹ́mi àwọn tí wọ́n wá ní lọ́nkọ́ àwọn lè wò pé àwa ní náà Amẹ́ríkà 100 years back iná owó lọ́rí àbí lẹ́ẹ̀kọ̀ọ̀kan irú ìtò jẹ́lẹ̀ texas níbi oṣù mélòó kan sẹ́yìn àwa ghana à ten years ago fifteen years ago kìíní kan years ago iná owó òkú àbí lẹ́ẹ̀kọ́ ni gbogbo nǹkan báyìí pátápátá jọ̀mọ́ tí ọlọ́ọ̀bá àlejò ọlá bá gba ìmọ́lẹ̀ lọ́wọ́ wa talẹ́ni náà tó lè fún wa ní ìmọ́lẹ̀ náà ọlọ́run ni afala tí ẹ̀yin aláìgbọ́rọ̀ ni èsì tẹ ní ẹ̀ kí fi gbọ́rọ̀ ni kó àrọ̀ àìsù ọlọ́nírí ànábì sọ fún wọn ẹ̀yin náà wò yẹ ronú ìjà àlọ́wọ́ àìlẹ́kùnmù náà rọ̀ sàrùmẹ́dàn ìlà yawmi al-qiyamah tí tàlẹ́ tó fẹ́ mú òru wá fún yín tẹ̀sùn náà fi ìfẹ́ bá fi òru la máa fi ń sinmi bí gbogbo ọjọ́ ayé bá jẹ́ ọjọ́ tí ò tó rú a lè ní sinmi jọmọ́ afala tòbò sí rú ẹ̀yin náà ò ríran ọba bá ní gbogbo ọjọ́ ayé jẹ́ òru talẹ̀ tó fẹ́ mú ìmọ́lẹ̀ wá fún wa débi pa fẹ́ sọ pa fẹ́ lọ bí jẹ́ afẹ́ afẹ́ gbè kó fẹ́ wù wa afẹ́ ní tọ́lọ̀ bá bá wá di sáyì pé kí gbogbo ọjọ́ ayé kó máa jẹ́ ọ̀sán mọ́ni ìlàhùn ọ̀rẹ́ ọmọ ìyá sí òbí lẹ́yìn tàbí tó fẹ́ mú òru wá fún yín tẹ́sí wa pé òru yóò tó wà fún rahmati nínú ìkẹ́ ọlọ́wọ́ ọba lé lórí ja'ala lakumul layla wan nahara òun ni kọ́lọ̀ ọba ṣe fún yín ó ṣe òru fún yín ó ṣe ọ̀sán fún yín lìtẹ́kùnù fìhì kẹ́ lè máa fi òru sinmi wà lìtẹ́bẹ̀ lóko rẹ̀ fàdíhì kẹ́ sì máa fi ọ̀sán kẹ́ máa fi wá ìdẹ̀ra ọlọ́run ọba afẹ́ jẹ afẹ́ mu afẹ́ rà afẹ́ tà kẹ́ máa fi ọ̀sán wa wà láàlẹ̀ kó tẹ̀sùrù wà lìtẹ́bẹ̀ fàdíhì kẹ́ máa fi ọ̀sán kẹ́ máa fi wá afẹ́ jẹ afẹ́ mu wà láàlẹ̀ kó tẹ̀sùrù ọlọ́run wá ṣe méjèèjì fún ìfẹ́ lè máa ṣe kí kẹ́lẹ̀ máa dúpẹ́ fún ọlọ́run ọba àdìkẹ́ ọlá ìdí tọ́nà ọba ti di ọ̀tọ́ àti òru fún wa nílẹ̀ òrùn náà ọlọ́run ọba àdìkẹ́ ọlá ní ó wá tẹ̀síwájú ó ní wájà àìsàn lẹ́yìnlá lìbáṣá ó lóun ṣe òru fún yín gẹ́gẹ́ bí lìbá ìyẹn ni aṣọ tẹ́ ẹ̀ máa dà á búra tẹ́ ẹ̀ máa dà á búra náà. سكنا حسبانا ذلك تقدير العزيز العليم فالق الإصباح ọba tó máa ń mú àsùbá wá ni ọba tó máa ń mú àsùbá wá ni wàjáàlà lẹ́yìnlá sákàlẹ̀ ó ní òun oní ní ìsinmi ẹ̀wọ̀n tó náà bá ṣe. والقمر والشمس حسبانا والشمس والقمر حسبانا ọlọ́run wá ṣe oòrùn àtòṣùpá fún yín kó lè jẹ́ nǹkan tí a máa fi calculate kẹ́lì máa fi ṣe kí ni wàlìtàdàmù àdàdà sí níná wàlìṣìṣà náà sáà sí ọ̀nà ọba ní dhalika taqdiru al-aziz al-alim ilé ìgbé òṣùwọ̀n ọlọ́wọ̀n ọba àdíkí ọlá ẹ̀rí òṣùpá oòrùn àwọn náà níṣẹ́ kí wọ́n ọ̀nà ọba ní ìtàjádù tẹ bá rìnrìn àjò ní orí ọkọ̀ ojú omi tẹ bá fẹ́ mọ̀nà ohun táwọn èèyàn fi mọ̀nà ní àwọn oòrùn òṣùpá ìràwọ̀ làwọn èèyàn fi mọ̀nà àwọn tàwátìbù fẹ́ rí òṣùpá tọ́nà ọba ti fi sọ́mọ̀ yẹn ọ̀nà ọba lébi ọlá ṣe kú bí ìdí mẹ́ta wàjẹ́yà lọ sàmà àdúnìyà rìmọ̀tọ̀ níhá wàhíwọ̀ ọlọ́run náà ṣe àwọn ìràwọ̀ yẹn sí sọ́mọ̀ mọ̀sọ̀ níhá ọlọ́run náà ní ìmọ́lẹ̀ fún sọ́mọ̀ wàhíwọ̀ àti ṣe ní ọ̀ṣọ́ báwọn àlùjọ ló bá fẹ́ lọ sí sọ́wọ́n láti lọ dí ọ̀rọ̀ gbọ́ ọmọ abá lẹ̀ fún wọn lò fówó rọ̀yìn a fi ṣe òkúta sọ́ọ̀lù wọn níbo ni ọlọ́run bá ní ìta àdàmú àdàdà sí ní ìnáwó àṣìṣà kẹ́lì máa fi mọ ọjọ́ ọjọ́ ayé kẹ máa mọ̀ pé ọdún kan yìí àti lo ọ̀sẹ̀ kan àti lo oṣù kan àti lo ọdún kan àwọn gbogbo ilé ìpátápátá mọ́nà ọba ti fún wa nìyí wàjàánà nàhárọ̀ màáṣà ọlọ́run ń ṣe àwọn ọdún ayé ìyẹn ìmọ́lẹ̀ àsìkò àárọ̀ ọ̀sán ó ṣe fún wa ká lè máa fi wá jíjẹ mímu ọlọ́kọ̀ nàhárọ̀ ليزع فيه الإنسان على رزقه ويجد فيه ní àsìkò ẹ máa fi wá nílẹ̀ fẹ́ jẹ kílẹ̀ fẹ́ mu gbogbo ilé ìjẹnu tọ́nà ọba àlejò ọlá ń sọ fún wa pé tá a bá wòye sí tọ́wọ́ tá a wòye sílẹ̀ gbogbo àwọn nǹkan tọ́nà ọba ti síbẹ̀ ìlú dáadáa fún àǹfààní wa ni afẹ́ jẹ afẹ́ mu kó lè rọrùn afẹ́ ná afẹ́ lò kó lè rọrùn ohun tá a máa jẹ́ ní ayé ọ̀nà ọba fẹ́ ká wá tọ́lábù rizqul halal látara bẹ́ẹ̀ gbogbo tó lọ́nà ọba ti ṣe fún wa níjọ́sìn kò gbé sílẹ̀ láti lè kọ́ di afẹ́ di afẹ́ mu. فإذا قضي الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله tẹ bá tún parí òrójọ júmọ́ ọlọ́ọ̀bá àríkẹ́ ọdá ní fàṣẹ́ṣirú fi áùbì ẹ̀fọn kásórí ilẹ̀ káàkiri wà ní jáhùn rẹ̀ fàdìlá ẹ máa wá títẹ mímú káàkiri opportunity ní fún wa ọlọ́wọ́ bá lè kí kọ̀ fún wa ó ní wa bàbá iná fáwọn kọ́kù sábẹ̀ àrùn sí dáadáa ọlọ́wọ́ bá lè ọlá nínú orí tó ṣe fún wa jáàlá fáwọ́pàá àzàmàwà àṣìdá ọlọ́wọ́ bá dá ìdí tó fi dá sọ́mọ̀ ìdí tó fi dá ilẹ̀ ọ̀nà ọba àdékè ọlá ṣàlàyé ẹ̀ fún wa wà máa ń kọ́dá kọ́dá sàmá wà ti wà láwùjọ wà máa bá iná hù máa láàrín ọlọ́run ní sọ́mọ̀ tẹ rí yẹn ilẹ̀ tẹ rí yẹn àdáwọ́ torí eré torí eré máa kọ́dá kọ́dá hù máa rí láàrín ìlà ọlọ́run láàdáwọ́ torí kíni torí òdodo wàlàkínà àtàwọn nàìjíríà yàlámù ṣùgbọ́n pọ̀lọpọ̀ ọ̀dọ̀ ilé ènìyàn ní wọn ọmọ wọn ọmọ dí tọ́nà ọba torí ẹ̀dá gbogbo àwọn ẹ̀dá yìí ọlọ́wọ́n bá ní sọ fún wa nínú náà sọ ألم تروا كيف خلق الله سبع سماوات طباقا وجعل القمر فيهن نورا وجعل الشمس سراجا والله أنبتكم من الأرض نباتا Na ثم يعيدكم فيها ويخرجكم إخراجا نعم níbí ọlọ́wọ́ bá alékí ọlá ń sọ fún wa alamtaro kẹfà ẹ̀ lójú kẹbí ríran yìí kẹfà kọ́làkọ̀ bí ti gbé àwọn sọ́mọ̀ méje ọlọ́ọ̀bá ti fi orí ara wọn wọ̀já ìlànà kọ́mọ̀rọ̀ mi fi kọ́mọ̀rù òṣùpá sí àárín ẹ̀ wọ̀já ìlà alkọ́mọ̀rọ̀ mi fi síbẹ̀ ní ìmọ́lẹ̀ kó máa jẹ́ ìmọ́lẹ̀ ẹ̀ ta wà yìí ara ẹ̀ ọlọ́run wá ṣe òòrùn ní sirọ́ọ̀t aláhùn àtùbà ọlọ́run ṣe òòrùn ní kíni sirọ́ọ̀dá alhamdulillah ọlọ́run dárúkọ tèmínà ló kùrán lókèrọ ní kùrán alhamdulillah حتى أنت أين ذكر في سورة عديدة في سورة عديدة أليس إبراهيم ماذا؟ في سورة الأنعام وفي سورة مريم نعم اذكر لنا منها نعم اذكر نعم. لنا نعم إن شاء الله وإذ قال إبراهيم لأبيه آثر أتتخذ أصناما آلهة إني

tó bá jẹ́ pọ́nà dárúkọ tìwọ́ náà ní Kùránì wọ́n náà wá kà fún wa ká gbọ́ ẹ ti gbọ́ mi tọ́nà ti dárúkọ tèmi báyìí àbí. Inna arsalnaka shahidan wa mubashiran wa nadhira wa da'iyan ila Allahi bi idnihi wa sirajan munira. Allahu akbar ada huwa ismi warada fil Qur'an orúkọ tèmi náà nìyẹn tọ́nà ń dárúkọ ní Qur'an àfa àti ka orúkọ tí wọn Ibrahim àbí wàlúùrọ̀hìn màlẹ́rì wàfà náà tabarẹ́ lómi ìtọ́nà tún dárúkọ tiẹ̀ náà ní Qur'an kóun náà wá sọ̀rọ̀ náà كتاب أنزلناه إليك مبارك ليتدبروا آياته مبارك يا أبي الرحمن علم القرآن قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا سلام قولا من رب رحيم إن الله يحب المحسنين تعالوا شكوا ولقد كتبنا في الزبور من بعد الذكر أن الأرض يرثها عبادي الصالحون قل tàbí يرثها إنا نحن نرث الأرض إنا نحن نرث الأرض ومن ومن عليها وإلينا يرجعون هذا هو alìwìrọ́ta àgbèrèwárì akàdà wákàánà bílmùmìnà rọ̀hìmá wákàánà lọ́wọ́ ọ̀fúrọ̀ rọ̀hìmá tàbí نعم قال معاذ الله هذا قريب من معاذ ليس كذلك من بقي الله الصمد هذا عبد الصمد من بقي وأين حاج نعم يرثها حالي في سورة البقرة في سورة البقرة البقرة في قصة البقرة إن إن البقرة قال إنه يقول قال إنه يقول إنها بقرة لا ذلول لا لا ذلول كثير الأرض ولا تسقي الحرث ولا الحرث مسلمة لا فيها قالوا الآن جئت بالحق قالوا الآن جئت بالحق فذبحوها وما كانوا يفعلون نعم أواتي ودرق وانقر يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي أين سليمان؟ تعالوا ما كان يقول سليمان هو أخوان القرآن واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان كنقوا ونقوا عليه في سورة السجدة أليس كذلك الكبير العلي أو كيف ورد أو بلقمان أها وأن الله هو العلي الكبير انتهى orúkọ ta ló kúta ti dà ẹ́ zikirullah zikirullah kẹsíra lẹ́sẹ̀ kàdání wàtàkùmá inú bìdínà ámàlú الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب ولذكر الله أكبر آه، أو هو بديش حفظه هو القرآن الله أكبر نعم لما جمع القرآن ادخر عند حفصه àlẹ́sà kàdáàlì nígbà tí wọ́n kọ àlùkùránì tí wọ́n kó àlùkùránì àjọ sójú kan ní àsìkò Umar ọ̀dọ̀ ta náà wọ́n fi kùránì pamọ́ sí ọ̀dọ̀ ìyàwó Hafsa akẹ́dà wọ́n ní Hafsa dẹ̀ ní kọ̀wáámá ó máa ń dìde lóru gan kọ̀wáámá ó dẹ̀ máa ń gbàwẹ̀ dáadáa ẹ̀hẹ́ ó yẹ káwa náà máa gbàwẹ̀ ìkọ́nà fi wá ṣe kò gbẹ dáadáa. wà Khadija rahimahullah radiyallahu anha ọ̀ dárúkọ Khadija ló Qur'an ṣùgbọ́n gbà tí Qur'an sọ kalẹ̀ awwalu man sami'a al-Qur'an Khadija ẹni àkọ́kọ́ tó gbọ́ Qur'an níta ni ìyàwó Khadija ẹ̀ Hamida gan àti Radiya àti rírọ́ bílí àti àmọ́rù bíyà ó dàbí pé a ti ṣe dédé àfá abdulkadir ibo lórúkọ tí ẹ wà ní Qur'an ó yàtà fún wa ẹ hamida wàtánà máa ń ṣàkíran náà àìmọ̀ wàrọ̀dá في سورة نعم ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله فإن تكفروا فإن لله ما في السماوات والأرض وكان الله غنيا حميدا وهذا كثير حميدا كيف أنه تقول كما تقول كتين في أصابي كيون تجورو كتين وتلوكو وإبراء صحو وموسى ولقد آتينا موسى الكتاب فاختلف فيه كذلك هكذا بارك الله فيكم وكذلك ولقد آتينا موسى الكتاب فلا تكن في مرية من لقائه طلب قدوسنا ibi tá a ti ń bọ̀ ni ọ̀rọ̀ nípa sọ́mọ̀ tí ọlọ́ọ̀bà àti ọlá ló ń gbéjà ọlọ́run ní alamjaro kẹfà kọ́dàkọ̀ lọ́hùn sábà àtàbà wá ẹ̀rí bọ́nà ọba ti gbé sọ́mọ̀ ga tó gbé wọn lórí ara wọn ẹ̀rí sọ́mọ̀ yìí ẹ̀dá tó tóbi ni ọlọ́run ti béèrè lọ́wọ́ wa a bá fẹ́ jọra wa lójú ó ní àmì sàmà ha ọlọ́run ní kẹ́yìn lẹ tóbi jù ní àbí táwọn ọba kí a tóbi tó sọ́mọ̀ yìí a tóbi tó sọ́mọ̀ bẹ́ẹ̀ni a ń tò àjájú alìsànà bá náà ha ẹ̀ tó sọ́mọ̀ tọ́mọ̀ ẹ̀dẹ́ ènìyàn bá fẹ́ máa ṣe akọ ọ̀nà ọba jẹ́ kó yé wa bá jẹ́ kankan ìnáka la ń dákòlókọ̀ àrùbà wà la ń jẹ́ lókọ̀ ìdìbà àdàkùnlà ẹ́ o lè dá sọ́mọ̀ o lè dá sọ́nà ọdún kò wá sí bó ṣe lè gbéra ga tó ó lè ga tókè àdìjìbáàdì wà látẹ́rù sí fi láàrùn mọ́rọ̀ ha má máa gbéra ga lórí ilẹ̀ tó tóbi ju sọ́nà lọ ó tó sọ́nà ọlọ́ọba àdéjọ láwùsọ fún wa látara títóbi ọlọ́wọ́ ọba pé ká mọ̀ wípé ọba dá sọ́nà tó ni sọ fún wa rọ́pù الله الذي خلق السماوات والأرض وما بينهما في ستة أيام ọlọ́wọ́ bá ní ẹ̀rí ọlọ́wọ́ bá lọ́ kọ́lápọ̀ sàmàwájú wà láwùdọ́ ọlọ́wọ́ bá dá sọ́nà ó sì dá ìfẹ́ àti gbogbo tó wà láàrin sọ́nà àti ilẹ̀ fèsì tàbí àyà láàrin ọjọ́ mẹ́fà péré jọ̀nà èyí náà wo báwa bá fẹ́ kọ́lé ẹ̀rí ìgbà tó máa ń gbà wá ní ká tó parí foundation lé lásán ọlọ́run wá ní àti sọ́nà o àti ilẹ̀ o àti gbogbo tó wà bẹ́ o àti ọmọ ẹ̀dẹ́ ènìyàn o ẹwọ vaccine lásán tàìsí wọ́n ní tèèyàn bá fẹ́ create tẹ́ bá fẹ́ ṣe vaccine vaccine máa ń tèèyàn 20 years kó tó build the vaccine ìyẹn wà ní tó jẹ́ káwọn èèyàn máa dààmú pé wá ìtàn lè fi bíùdì covid nineteen láàrin ọdún kan tí ò bá jẹ́ pé bóyá ti wà nílẹ̀ tẹ́lẹ̀ tọ́ ni o fẹ́ẹ́ fi ṣe làwọn èèyàn fi wò bẹ́ẹ̀ nu táwọn èèyàn wò nìyẹn torí pé kí èèyàn tó lè ṣe vaccine wọ́n ló máa ń tètè fi years ó tún wá ọdún tó máa fi ẹ̀ àwọn ń lò yẹn ní ọdún tó fi ṣe years wọ́n kí bí ibi drug láàrin bí oṣù vaccine lásán nìyẹn vaccine nígbà tí àwọn ọ̀yọ̀ kan wọ́n ń sọ nípa protein tó wà lára ọmọ ẹ̀dẹ́ ènìyàn wọ́n ní tabafẹ́ tó bá jẹ́ pé àwa la fẹ́ produce protein ni wọ́n sọ yé budget Africa gbogbo Africa ti hàn wọ́n sọ yé ọdún tí wọ́n máa kó budget wájọ kí wọ́n tó lè kí èsì protein lásán tó wà lára ọmọ ìdí ènìyàn ọlọ́wà ní àti sọ́mọ̀ àti ilẹ̀ àti gbogbo tó wà tẹ pátápátá òun ọlọ́wọ́ bá dá ọjọ́ mẹ́fà tó mọ̀ sí àwọn àrùn lẹ́yìn náà wá lọ sórí rẹ̀ máa ní wà ní kò sí O mọ́ fún ilé yọ náà afada tàtàtàkàrù ẹ̀yìn òfin ronú ni ẹ̀yìn ronú ni ọlọ́wọ́n bá lè ọlá ó tún sọ fún wa nínú súra tó rà ọlọ́wọ́n bá lè ọlá ó sọ fún wa ترونها ثم استوى على العرش وسخر الشمس والقمر كل يدري بأجل مسمى يدبر الأمر يفصل الآيات لعلكم لعلكم بلقاء ربكم توقنون وهو الذي مد الأرض وجعل فيها níbi ọlọ́ọ̀bá àlékí ọlá ń sọ fún wa nípa títóbi ẹ̀ àti títóbi àwọn nǹkan tọ́lọ ọba dá ó dị Allahu ọlọ́wọ́ ọba yìí òun lẹ tó jẹ́ pé rọ́fà àtàmàwà bẹ̀rọ ilẹ̀ àmàdé ìjàrọ̀ náà ó gbé sọ́mọ̀ ga sọ́mọ̀ ò ní òkú tẹ́lẹ̀ fojú rí ó ní ilẹ̀ lakin la tarawnaha sọ́mọ̀ ní òpó tó gbé dúró ṣùgbọ́n pòyì láàyò bòsèrò ẹ̀yin ò lè fojú rí ọlọ́run bá ń sọ fún wa ń bòrí pé ọlọ́run lẹ́bi yóò ti kò sàmà wà láwùjọ àǹtàzùlà ọlọ́run ni ọba tí ó gbá sọ́nà mú òun ló gbá ilẹ̀ mú tí ò jẹ́ kó jábọ́ wàlà ìzàlátà àmsàkàhùmà ní báyìí tí ọlọ́ọ̀bá bá jẹ́ sí sọ́mọ̀ àti ilẹ̀ yẹn jábọ́ ní ta ló fẹ́ gbá mú lẹ́yìn ọlọ́wọ́n ọba ó ní òpó tó gbé e dúró òpó yẹn ọlọ́wọ́n ọba ni kún fáyà fún ọlọ́wọ́n ọba ni wíbẹ̀ jẹ́ bí ọlọ́wọ́n ọba ló gbá sọ́mọ̀ mú tààrọ́ náà hàá ẹ̀yin ò lè rí ni. wàyúù ti kò sàmà àǹtẹ̀zílà. ويمسك السماء أن تقع على الأرض لا ويمسك السماء أن تقع على على الأرض ọlọ́run bá gbá sọ́nà mú kó má bàa jábọ́ sórí ilẹ̀ sáré ló ṣe léṣe ọmọ ọlọ́run ọba ni tó máa àìlàlà áwùn ó lọ sórí àláràṣe rẹ̀ wàtá ọrọ ṣẹ́mta wà lẹ́kọ́nà ọlọ́wọ́ bá rọ òòrùn fún yín ó sì rọ òṣùpá fún yín kúlù yẹ́dìrì lè ájàlè mùsàmá àti òṣùpá àti òòrùn oníkálukú rìn láyé tiẹ̀ síbi àsìkò tọ́nà ọba bá ní kọ́kọ́ lura wọn yùdáfínú láàmùrù ọlọ́wọ́ bá ń darí ètò yùfáfínú àyà ó sì ń fún kò ìdí ṣe gbogbo eléyìí kẹ́ bá lè gbàgbọ́ وهو الذي مد الأرض وهو مطور تيلي فني وجعل فيها رواسي وانهارا nínú ilẹ̀ kan wá fi àwọn odò sílẹ̀ àwọn odò ilẹ̀ fi láti ibìkan sí ibìkan wọ́n ń pe odò kan ní túwẹ́sì nǹkan pè ní ní nǹkan bí ọ̀sẹ̀ mẹ́ta àbí mẹ́rin sẹ́yìn wà ní Egypt Egypt ló gbà kọjá gbogbo ẹ tó bá lọ sí Asia tó ń wọ́n máa gba ibi odò yìí kọjá ọkọ̀ ojú omi ńlá kan ló wá ó dàrí kó fẹ́ tẹ́ẹ̀rì omi títì yẹn wá nì bó ṣe fẹ̀ tó yẹn ọkọ̀ ojú omi yẹn ó wá yí padà kò ń jẹ́ kó dúró nísì ìkọ́kọ̀ ojú omi máa lọ báyìí kó wá bẹ́yìí kò wá lè lọ mọ́ ó wá búlọ̀kù ọ̀nà yẹn pa ó bá wọn wì ọkọ̀ ojú omi tí òdìbó yá sí ní ọ̀rẹ́dà èsì àbí kíní kan náà pè é mi ò lè kọjá ni wọ́n sọ ń gbà yẹ kó máa fa sí nǹkan wọn káàkiri àgbáyé torí gbogbo àwọn ọmọ ojú omi tí wọ́n lọ tí wọ́n bọ̀ wọn ráyè kọjá mọ́ sálẹ̀ tó ṣe lè fún wa jọ mọ́ mélòó mélòó àwọn nǹkan tá a lè fi plé nìgbé a lè fẹ́ sí gbé bóyá evergreen lórúkọ tí chip tí mò ń sọ yìí tí ọlọ́run mọ ní kọ̀ǹtínà tó gbé ó ti pọ̀ jù ìlú ni ẹwà wọn kojú omi yẹn bọ́dé wá tó talẹ́ tó jẹ́ kó float lórí omi ọmọ wọn bá ní ọlọ́run ló ń ṣe ilé ìfún yìí jọ náà wàjá àlàfíà àárọ̀ wá sí àwọn àdìhárọ̀ àwọn àpáta òkè oríṣiríṣi tí wọ́n bá kọ́ òkè ní gbogbo àwọn létà ńkọ́lé ní òkúta òkúta ìbára pátá yìí lẹ́yìn pọ́nà ọba àlejò ọlá sí àwọn òkúta ilé ẹ̀kan tí ò jẹ́ ilẹ̀ máa mì mọ́ wa lẹ́sẹ̀ àwọn cement tàbí kọ́lé ibo la fi ń rí ìjọ náà tèbára àwọn àpáta yìí àwọn àpáta ní wà tábá ní ìdí omi tó ní ìdí dam àwọn àpáta yìí ni wọ́n ń pọ́n kí wọ́n lè rú mi àwọn àpáta ní wá wọ́n ní tó bá pọ̀ bá ilẹ̀ já ló wà gbogbo abẹ́ ìjọmọ́ tálẹ̀ tó ṣe fún ọlọ́run ní o ni wà ní kí wọ́n lè máa pọ̀ sí fún yín yóò ṣe lẹ́yìn àgbàfà ọlọ́wọ́ bá tún máa ja òru á máa ja bu ọ̀sán àmì wà fẹ́ fún gbogbo ẹ̀ tó bá ń ronú eléyìí jẹ́ ní ọlọ́wọ́ ọba fẹ́ ká máa ronú sí ká máa tàta rẹ̀ wòye ká ọba gbogbo pátápátá bá ṣe ká lè máa fi mọ sí tóbi ọlọ́run ọba ni o àwọn nǹkan tọ́nà ọba wá dá yìí ọba tó dá wọn là ń pè ọ́ a gbọ́dọ̀ sí wọn o bàtà gbìrì ìṣàbù wà láàyè lè kọ́mà ẹ má sí òru ẹ má sí òṣùpá o wà zúlù ìláyè lẹ́ni kọ̀dákọ̀ òru nǹkan tó lè yá awùsá àbúrò tó bá jẹ́ pọ́nà ọba lẹ́fẹ́ sùn wà ní àyà ìlú àlẹ́ ìlú wà nàá wàṣíámsà wàlàkọ́mà nínú àwọn àmì ọlọ́run òun ni ọ̀sán àti òru nínú àwọn àmì ọlọ́run òun ni oòrùn àti òṣùpá ẹ má sí oòrùn ẹ má sí òṣùpá ọlọ́run ọba tó dá wọn ní ẹsìn tó bá jẹ́ pọ́nà ọba lè fẹ́ sìn tó tọ́ eléyìí àwọn nǹkan tó yẹ ká bójú tó yọ mọ́ àwọn dídá àwọn nǹkan tó náà bá dá ọlọ́run ni waja'alna wa banayna fawqakum sab'an shidada tí ó lépa ọlọ́ọ̀bà àdékè ọlá ó gbé wọlé yín lórí tá a bá wá wo sọ́mọ̀ yìí ọlọ́ọ̀bà àdékè ọlá ó pa pẹ́ẹ́sì ó ní alẹ́bí ahsana kulla shay'in khalaqahu ọlọ́run ọba Allah gbogbo tó dá ó dáa dáadáa ni gbogbo nǹkan tọ́nà ọba dá ọlọ́run ọba dá pẹ̀lú perfection tabaraka Allahu ahsana al-khaliqin ìbùkún ni fọ́nà wọn ọba ọba tó dá gbogbo nǹkan tó ti kéde tó dáa dáadáa tẹ bá wo sọ́nà ọlọ́ọ̀ba dáa dáadáa ọmọ ẹ̀dẹ́ ènìyàn ọlọ́run dáa ọba àlékè ọlá ń sọ fún wa nípa wípé sọ́mọ̀ tẹ rí ẹ ọlọ́run ní alẹ́ ní kọ́dà òun lọba tó dá sọ́mọ̀ méje tó gbé wọn lórí ara wọn máa tẹ́rọ fi khalqi rahmani ní tàbáwù ẹ̀ nírí àbùkù ẹ̀ nírí àdínkù níbi sọ́mọ̀ ọba dá fáwọn yẹ ìyẹn bá sọ̀rọ̀ ọ̀nà òun yẹ lọ́wọ́ sọ́mọ̀ ẹ bọ́ta ó yá ẹjẹ́ tí gbogbo àbọ̀ta ló mọ́ṣáláṣí ká lọ́wọ́ sọ́mọ̀ bẹ́ẹ̀ bá lè bọ́ta ẹjẹ́ àwò láti ìlú lẹ tí gbogbo wa ń rí ọ̀nà òun yẹ wò ẹ̀wọ̀n sọ́mọ̀ yẹn hanzarọ́ mi fòtó tí ẹ lè rí iṣẹ́ ìkádàrá bẹ̀ ní pé ah, ó ti sú ọlọ́run gbà tó fẹ́ parí iṣẹ́ rẹ̀ yẹn tí ẹ fẹ́ gbà lè fẹ́ bá pé àwọn ti jẹ́ ó ti wá rẹ̀ ẹ máa rí àpẹẹrẹ bó ti rẹ̀ lára yẹn kọ́ ni ẹ lè rí ibi iṣẹ́ tọ́lọ́wọ́ bá ìbá sọ̀rọ̀ yàkọ́lìbẹ̀ ilé ìkàlìbásọ̀ ẹwò dáadáa ẹwò ẹwò ojú apadà máa ro yí nínú ẹwò tó yá ń rẹ̀ tó jùkú rẹ̀ ọ̀fí àwàwú àhàfí wà làkọ́lìbẹ̀ yánà sàmà túnmí àmìmọ̀sọ̀ ríṣà ẹjí ó ṣe bí ẹ̀sí sí ọmọ ńlá fi fífá ìtọ́mọ̀ pẹ̀lú sí ìwà àbàdà gbogbo ìgbà lọ máa wà bẹ́ẹ̀ anojú láti ẹ̀sẹ̀fì dá ìmọ̀mọ̀ ojú dá wọ́n máa wà bẹ́ẹ̀ gbogbo ìgbà ni wà láti díyàwó nàárù yàtúrù ha ìmọ́lẹ̀ ọ̀sán ni ò káwa rí téèyàn bá lọ sádùúgbò tó jẹ́ pé kò sí kùrùkùrù bẹ̀ láàárọ̀ lọ́sàn-án ẹ̀ máa rí nígbà tá a wà ní Republic a wà lágbègbè kan ó yà mí lẹ́nu jọ yẹn a fẹ́ lọ ṣe exam lọ́dún yẹn ní 2011 àwa wà ní gbangba gbangba báyìí la wà a bá rí òṣùpá lágbo àárọ̀ mo ní láti máa pé gbogbo àwọn èèyàn ní pé ah, ah òṣùpá kẹ̀ tí wọ́n ti róṣù parí láàárọ̀ lágbo mẹ́wàá ó ti rí bá gbogbo tí wá ṣe rí cloud ti kò jẹ́ ká rí tí wọ́n bá sọ pé èkó wà ní márùn ojú òjò ó wá rájú gbogbo kí ní silencer generator yóò ti bó gbogbo ẹ ó ti bò àwọn obìkọ́ wà ó ní àkọ́rọ́sù irú ẹ̀ ní Port Harcourt industrial area ni irú ẹ̀ lẹ́kọ́ industrial area ni béèyàn bá fẹ́ rọ́sù lẹ́kọ̀ọ́ bóyẹ máa lọ sí bábí àbí inú òkun ẹ̀ wọ ọkọ̀ ojú omi lọ irú bẹ̀yẹ́ sí wẹ́dà lè fi kí ni ó lè clear dáadáa àwọn láti lè rí ṣùgbọ́n káàkiri káàkiri máa rí ọlọ́ni ẹwọ sọ́mọ̀ dáadáa àwọn ti fi fáyẹ̀ rùdúmà lè ṣẹ̀yà pín àwọn ọmọlẹ̀yìn ajé ní òkúta bóṣù wà ẹ̀tẹ́lẹ̀ ọ̀rọ̀ sọ́mọ̀ láti rí ẹjọ́ mọ́ sọ́mọ̀ yẹn ta ọlọ́run ọba ni o ó yẹ ká máa wuyé sí sọ́nà tọ́nà ọba dá yìí kò sí àbùkù mbẹ kò sí àbùjẹjẹkù mbẹ dídá tọ́nà ọba dá sọ́nà ó ń dá ní tó pé káwa náà wá tàkà rẹ̀ ká mọ ọba àlékè ọlá kọ́lọ́ ọba àlékè ọlá kó fi wá ṣe kò ń dáadáa kó wa eléyìí lé kọ́nà ọba kó jẹ́ sí ẹ̀mí wa kó ṣe púpọ̀ o kọ́nà ọba kó jẹ́ kárẹ́yìn oṣù kọ́nà ọba kó jẹ́ arẹ́yìn oṣù kọ́nà jẹ́ àṣẹ ọ̀pọ̀lọpọ̀ rọ̀mọ́dọ́ láyé kọ́nà ọba kó jẹ́ kẹ́mi wá gùn kọ́nà jẹ́ àdàgbà gbogbo àwọn tí wọ́n ń ṣàìsàn báyìí kọ́nà ọba jọ kó bá wa fún wọn ní àlàáfíà àwa بعد الدهر سنة وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك المشركين ودم الأعداء الدين وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين كما نقول به إن شاء الله السلام عليكم نعم ká máa sọ pé sọ́dún alàdọ̀bí ìtẹ̀rí ìyẹn kò sí nínú súnà ẹ̀ẹ́bẹ́ẹ̀ ni kí làwa máa fi ṣe lọ́dọ̀ wa a máa fi ń get attention tó ti yé ẹ̀hẹ́n a máa fi get attention láwọn èèyàn fi máa ń ṣe ṣùgbọ́n ta bá sì wọ̀ sí ohun tó dáa ni tó ti yé ẹ̀hẹ́n kọ́nà fi wá ṣe kò gẹ́ dáadáa سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك وانتم جزاكم الله خيرا بارك الله فيكم Oh, man. ya da haka ni dokin tútù yẹn gọ́gọ́ ni sólọ̀ ní kàbíṣínú tàbá wá rí tútù àlò gbígbẹ̀ tàbá ti wá rí gbígbẹ̀ àlò omi tàbá wá rómi ló jẹ̀ àwọn èso tó kù lo tútù yẹn ó ní ládájú ká lè lè lọ tábà lo ilé oníládájú omi lọ tábà wá lo omi níládájú ọsàn àtàwọn èso tó kù lọ ما رأيك هذا

أو مرة قبل ألقى في مكان ما يوم الخميس لما بردمت هنا عملنا هذه وهذا هنا يوم الخميس هكذا هذه هي صفحتي على فيسبوك أنا معاك ترونها وأن أنفسكم Ẹ̀bú ìtọ́rù ti tó náà. Lọ sí tọ́rù lọ sí tọ́rù. Thank you.

سلم خذ Hello. mẹ́ta wà ló máa mẹ́ta lọ́wọ́ ẹ̀ tó bá fẹ́ wà láàrin. الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن لا محمدا another الحميد والتين والزيتون وطول سينين وهذا البلد الأمين لقد خلق الله أكبر سمع الله لمن حمده الله أكبر ọ̀rọ̀ ìdí àti báwo ni àti ẹ̀kọ́ rẹ̀ mo ti ṣe àfihàn àwọn ìṣẹ̀kọ̀ fóònù ẹ̀kú ìṣèlú tó dáadáa ni ẹ̀kú oúnjẹ ti wà náà lọ́nà tí wọ́n gbà nípa tí kíláàsì wa ó ní ká ètò bá ti kó mẹ́wàá sí ìlú ọlọ́run ti sọ̀rọ̀ nípa rẹ̀. lọ rí ọ̀rọ̀.